àṣe ọ̀sọ̀láṣọ fún ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam المبعوث رحمة للعالمين النبي صلى الله سبحانه وتعالى به كلما جاء àti àánú ògbògbò ọ̀gbọ́n láyé. Kí àsọ̀látún náà máa bá àwọn ará ilé àlẹ́rí àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ṣe tí yóò fi máa di ọjọ́ ìgbèrè àtìyàmù àdẹ́yìn náà àti àwọn púpọ̀ ní ìjọba yìí gbogbo àwọn àlùfáà wọn níkàlẹ̀ ọjọ́ àsìkò tá ní òtún nǹkan máa lẹ́yìn bọ́nà àdúgbò tí wá ti dèbò ìgbà tó wá dínú tajà ń sánwó pé káwọn náà àwọn ọ̀gá bá tún ṣòde àmọ́ bí gbogbo òfin bá jà gbogbo ayé náà gbogbo olú èkó yìí tó bá ti pé nínú bá bí àà ẹ̀fìn yíò wọ́n fa káṣẹ̀ tó wá máa tọ́ọ̀nù padà àṣẹ̀tọ́ ibi tọ́ọ̀nù àṣẹ̀tọ́ wá rí bá ti padà àwọn aṣẹ ń lọ káàkiri ìrìnà ṣáàtù jẹ gbogbo àṣẹ̀kò ìdí nìyẹn púpọ̀ àwọn àlùfáà wa tí wọ́n gbé ní kalẹ̀ àwọn àlùfáà wa lápá tó rí àwọn àlùfáà wa ní apá àlàáfíà náà ọlọ́mọṣàlọ́ àti dáadáa fún wọn ọlọ́pọ̀ ti ṣe àlékún ọlá àlékún ọlá ọlọ́mọdá àti kẹ́lẹ́kọ̀ọ́ wa Àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa ni pé sífàtú sọláàtì nàbí wà àkọ́ olùmọ̀sọ̀lẹ̀ tó bá tún fílmù ṣọ́mà. Wọ́n ní kí ní lànà tánàbí ìfẹ́ ká fi kírun. Àti ká ní báwo gan-an lànàbí ṣe máa kírun bàbá wa kẹ́kọ̀ọ́ bá nẹ́bí ṣe máa kírun tán àwọn àtiṣe ìwó lọ̀gọ̀rọ̀ àwọn tí wá ń kírun láyé lè ní wá ń ṣe láwùjọ àwùjọ tiwa kẹrí àwọn nǹkankan bẹ tí mo gbádùn pọ̀tọ̀ sọ́fíkì òun náà ní ìsọgbẹ́fẹ̀ àwọn tó níbi àtúnṣe nílẹ̀ Yorùbá ó kọjá tí jòkó àìmọye oṣù àìmọye ọdún òyẹ̀dú ìdí nìyẹn la fi gbọ́dọ̀ máa appreciate irú àwọn topic tó bá address àwọn issues tí à ń bá yí ní àwùjọ wa yálà ó jẹ́ tó ní ṣe pẹ̀lú à ń ṣẹbọ à ń ṣóògùn à ń ṣẹyẹpẹ̀ àwọn òṣẹ́ abúníṣe pẹ̀lú gbogbo àwọn à ń takọ àwọn ọ̀rọ̀ imán àbó ní ṣe pẹ̀lú àwọn àdádálẹ̀ àbá ẹ̀ẹ́dì sí àwọn kọ́ńtì míì àwọn àdádálẹ̀ jẹ́ mọ̀ balẹ̀ ìwádìí ẹ̀tùn àmọ́ wù pé ah, ah, tiwantiwa ń yàtọ̀ nàìjíríà láwọn bídíà tó ní kan ní o tí bídíà bá ń bọ̀ gbogbo ayé gbogbo ayé ìní ìlànà bídíà ni ó ti máa bọ̀ tẹ́ mọ̀ gúrò súnà náà ẹ̀ tó bá dé sílẹ̀ yorùbá yóò wá di bídíà ìṣàngílí tí tí ó jẹ́ wá ní ṣe yóò wá bẹ́ẹ̀ di kúkúrú gan mọ́ ẹ̀rọ lóbi ọ́ pé ó pàtàkì ká mójútó àwùjọ wa dáadáa ọlọ́mọdé àti ẹran ọlọ́pàá ìfọ̀rọ̀ so ọ̀rọ̀ yìí wá pàtàkì púpọ̀ adọ́gba Muhammad sallallahu alaihi wasallam báwọn èèyàn bá wá gba Islam àbáwọn èèyàn wà nábì wá láti ìlú mi táà nábì bá wá fẹ́ mọ́ tọ́fífẹ́ mọ́ dágbére anábì wà mọ́ nítọ̀ bẹ́ẹ̀ ní lọ yìí àwọn tẹ́ ẹkọ́ yìí ẹ̀kọ́ àwọn aráàlú yìí náà o àwọn tẹ́ ẹmọ̀ yìí ẹ̀fí mọ̀ aráàlú yìí náà o tọ́ ẹwà rí tẹ́bà ma wá kírun wọ̀sọ́lú kàmárọ̀ àìtù mú ní ọ̀sọ̀lẹ̀ ṣárí bẹ́ẹ̀ ti bí mo ti ń kírun yìí bẹ́ẹ̀ náà ní kẹ́ kí máa kírun wàsíyà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lè wàsíyà anẹ́gbà Muhammad sallallahu nke ẹ máa kírun ẹgẹ̀gẹ̀ ìṣe ni ń kí. Ànábì tó wá ń sọ fáwọn ọ̀tán wà wá pé, in tí mo wí fún yìí, kò náà ni ẹ máa sọ fún gbogbo àwọn ará ní kí ló mú mi sọ yìí tárí àbí náà rọ̀ kó mọ́ síìtì lè dáadáa ẹnu síìtì dáwọn tó bá jọlọmọ kí ó bá bí àyè ògbọ́dọ̀ mọ́mọ́ ó ní ọjọ́ra síìtì wà ẹni pé jọ náà ta tàlàyé àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àwọn àlàyé kan rí bí wáyé jọ náà ìta tó ń ṣe lọ́wọ́ yìí àwọn àlàyé ohun òlẹ̀dẹ̀kan wá rí olómi òkúta nílọ èyí tí máa kó kúta sínú omi fáwọn ìlú yà á ebi mú wọn ní dánámù ó wá rẹ̀sfọ́ndì tí ṣe èyàn tó máa rẹ̀sfọ́ndì sí lè wà ní orí kan ìwà ń kọ́ àwọn ìyàbá àtẹ́bí tí wọ́n kírù èyí ò kọ́ àwọn òfẹ́ wà àtẹ́bí tí wọ́n o ìwà nẹ́bì ní ẹkọ́ àwọn àrùn mo jẹ́ òkè bóyá gbogbo bá àdínrò òkú dáa tùjú ṣé ó yẹ kí ìwọ̀n tún wọn bí inú ṣe bí ẹkọ́ jẹ́ wọ́n dúpẹ́ bọ́lọ̀ pé ẹ̀ àkọ́bá jẹ́ pé wọlé ilẹ̀ ṣe ọwọ́ tẹ̀ sí bàbá wa ní ọ̀dùnmọ́ ẹkọ́ dúpẹ́ bọ́lọ̀ ni àmọ́ èyí tí ó tóbi dúpẹ́ bọ́lọ̀ nítorí ìkórìíra súnmọ̀ sí bẹ̀ lára wọn tó òwúlẹ̀ fẹ́ ká kó àwọn èèyàn nígbà náà bí bí wọ́n ṣe mọ́ tọ́lọ́mọ̀ pé gbogbo ẹ̀ àbùkù ní jẹ́ fáwọn àwọn ìjẹ́ bá kírun pẹ̀lú wọn lẹ́mọ̀ pé nǹkan ti nǹkan ti èyí tó bá pè ní àgbà àfá àwọn ẹ̀kàn sí mistake kí òun lẹ́yìn rẹ̀ ẹ sì máa wo pé ẹṣẹ́ òun náà rèé ó ní kẹ́ mọ́ wo àwọn ìyá àwọn àwọn ìyá wa àtàwọn bàbá wa o ẹ rí pé níjọ́ tán bá ṣe mistake kírun lẹ́yìn alùsù náà wọ́n máa ń sọ yàtọ̀ pé ah èrò tí yìí ó sì wàá dùn mọ́ wa púpọ̀ wọ́n ni ah ẹbá bí omi kí ló dùn wọ́n ibẹ̀ wọ́n nílé ìmọ̀ ṣàlàyé torí pé kò sí mọ̀ ńlẹ̀ àmọ́ wọ́n wá wọn sọ àwọn nǹkan tí ó dàbí àpẹẹrẹ tẹ́lẹ̀ mọ̀ pé ìmọ̀ ọ̀nà ti rí ó mọ̀ ní ah ẹ farabalẹ̀ nígbà tẹ̀ ń kí i tí wọ́n mọ̀ pé ìrún táwọn mọ̀ ní ìrún mọ́dún o, lára àwọn ń dá àti gbọdọ̀ tó sí ilẹ̀ àwọn èèyàn kí òun ilẹ̀ Yorùbá a máa ṣe bó ti yẹ ká kí sẹ́bẹ̀ àdéjẹ́ ni rẹ̀láǹkì ibi tọ́rọ sì ti wọ́wọ́ làwọn àgbà ẹjá sàlàyé rẹ̀ báwọn èèyàn so ìwọ́tọ̀ ní ká mọ́ sàlàyé ìrún tọ́ ápù sàlàyé ilé ní ogun ápù ṣe gírí jọmọ́ ápù sàlàyé mi ilé ní ìgbà Muhammad sallallahu alaihi wasallam bá nẹ́bì tí ma kí ohun ẹni bàbá tí wọ́n sàlàyé bá nẹ́bì tí ń kí ohun ìwà kan ló wà nẹ́bì ó ọ̀làjú ìwọ̀n o torí ìwà nẹ́rùwà Muhammad sallallahu alaihi wasallam bí ti ń kírun náà jílò náà jẹ́ ìwà ní torí pé ìyá ńlá wa Aisha radiyallahu anha ẹkùnrin ló wí ọ̀rọ̀ yìí àìmọ̀kẹ́ bí ọ̀rọ̀ ti dàrú wọn lọ́nu olómi òkúta àwọn abáyà ńlá wa Aisha pé dákun afẹ́ mọ́ yálà wa Aisha wa ní káàlà kólókò bú al-Qur'an a kò ní ìwà nẹ́bí onílẹ̀ al-Qur'an ní wọ́n tó wá ti fẹ́ mọ́ bó là nẹ́bí tí wọ́n wúwà sálọ ní sọ́dí al-Qur'an ẹ̀dàkùn bàbá wá sọ́dí al-Qur'an ní àbá ẹmọ kí orí àbí àníbá bàbá ń júwé ìrun kíkí báwọn èèyàn náà ajẹ́pẹ́ ìwà ànẹ́bí ó lájúwé tí wọ́n bá ní wà tó bẹ́ká discourse ni ìwà tágbẹ́bì ma wú pẹ̀láwọn èèyàn a máa ń sọ yóò náà níjọ́ ta bá ti dé màkà ọmọ rẹ̀ níjọ́ bá ti ti kéwú débẹ̀ ádẹ́yìn ni a yan alùsùnù ní ti wà àti ká mọ́ sọ̀rọ̀ bóò láti máa ṣe lóbi bóò láti máa sọ ọmọ àìmọye tọ́bí ìjẹ́mọ̀lẹ́ tẹ́lẹ̀bí yàtọ̀ làwùdáàdì ọ̀rọ̀ kí ni yóò ọ̀rọ̀ àkìlákù náà ni òkúkú lùwàlìdẹ́ ìwà ní ṣọ̀kúkú ṣàwùjẹ́ ní ọ̀rọ̀ gínú ìwà ní gbogbo ẹ̀rọ àwọn alùsùnà sí mọ̀jú tọ́ ọwá ìwà táwọn ń júwe bọ́ sí ń kí ní báwọn ìṣẹ́ tó ṣe gangan ni pé ẹ lè ríran wá àti wọn kọ́tẹ́ kalẹ̀ kan àwọn wa dòktóró Sharafuddin bẹ́ẹ̀ di fàdúgbà fún èèmọ̀ bóyá kútọ́nù àdúgbò yìí ló lọ náà sálọ ní sàlàyé bù láti máa wẹ̀ fún ìlànà sí ah, ah, nàìjíríà tẹ́lú ah, ọ̀gọ̀rọ̀ ní wọ́n pé á ìwà ti báyìí àwọn òkú orílẹ̀-èdè báyìí láwọn ìyá wa láwọn bàbá wa láwọn àǹtí tí wọ́n yé ṣe oníjẹ̀lú bàbá oníkíní gan ohun aṣọ́gọ́rọ̀ wọn padà wá mọ̀ pé àti wọ́n mọ́ ń jí lẹ́tọ̀ àwọn tòótó ògbò agbọ́ níbọ̀ jẹ́fẹ̀ bí gbogbo alálẹ́ alẹ́ sátọ̀dé ìgbà wọ́n dáa wíwọ̀ àwọn àgbà olẹ́dì máa rí báwọn nínú wọn ẹ̀kà ìgbé ní ó kàn kó tàbíkì ní ẹwà rẹ̀ ní karambadé ọwọ́ ara rẹ̀ wọ́n mọ́nú tíra tàbíkì ní wà ó ti tọ́wà sí àwọn àtúnṣe náà ní ó ti jẹ́ yóò dáadáa yóò wá mú ìjó tẹ̀ lọ tó náà bá dé wà sí àwọn tiẹ̀ yóò wá mọ́ lọ dámọ̀ sáì rẹ̀ wọn àwọn òwe àfáàfẹ́ ní kadira ó ní ìwà sí àwọn àfáàfẹ́ náà ní ìjó ìdí ní gbogbo àwọn àlùfáà wa ọlọ́mọdé àbáwọn sọmọlẹ́sùn lóore gbogbo àwọn àlùfáà wa ọlọ́mọdé àbáwọn ṣe dáadáa fún wọn ibi àwa bá kí o péjọ náà ẹ̀dá mọ̀ta ló lè rán mi létí èyí láti mọ̀ fáǹfọ̀ kan tẹ̀lé lọ tájú wọn wá dé ìlànà bá ìlànà ìṣe máa ń kírun fún gbọ́lá sọ pé lákòókò ìgbà wa mọ́ àtúgbò èèyàn máa ń sọ̀rọ̀ bọ́ láàlá àwọn ìjáwò yẹn ń wọ́ra wọn ní àbíkò gbogbo ọ̀rọ̀ jẹ́ kí ogun òyìnbó tí wọ́n ń wò tó lọ rẹ́rẹ́rẹ́ pẹ́ẹ́pẹ́ kò adíjẹ́ ni ó mọ́ bí a bá jà hàn àbára kan lọ ẹbí wà wá mo lábá ní orí ẹ ló dàbí pé bàbá lo ọlọ sódà kan lójú rẹ̀ àyíká àmọ́ tí ò bá di ajẹ́bẹ́ ní àbákíndé ọlọ́mọṣà fún alágbèyí ọ̀rọ̀ rẹ̀. ẹ dákòjọ máa gbogbo ẹni tó bá fẹ́ kí o tó sì fẹ́ kọ́lọ́ wọn bá òun gbà á ó wá di báwo là lẹ́nu wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ni kíni mo lè jí lọ kí. àṣẹ ànábì ìmọ̀ràn ànábì tàwùjíwù ànábì onígbé sọ́lú kàmárọ̀ àìjò mọ́ ní ìsọ̀lẹ̀ àtìgbọ̀rọ̀ máa tún gbé Ìbáwọn nǹkan tán wájọ́ náà tán lọ̀ ní wọn lànà ní ìwé gbogbo wà sọ́lú tó lára lọ sí àtà nẹ́bí ti mú wọn omi jùmlà wà wà sọ́lú kàmárọ̀ àìtì òmú ní òsọ́lé ìrọ̀rùn àti ìpọ̀rọ̀ tó bí ọmọ mi láàbẹ̀kùsọ̀ ìgbésà ẹmọ́jà gbàgbé níjọ́ náà aṣàlàyé ibò láti mọ́ ń kábára gbàdá bá fẹ́ kírun ìlànà mélòó láàbí mọ́ ń kábára kátẹ̀tù wá sọ pé Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta ní ká ní Allahu Akbar káwá tẹ̀tẹ̀ wá gbé ọ̀wọ̀ wà sókè ìlànà mẹ́tẹ̀ẹ̀ta àmákámá gbàgbé gbogbo ẹni tí ó bá kírun ó gbọ́dọ̀ kọjú rẹ̀ sí ìlànà gbogbo ẹni tí ó bá kírun ó gbọ́dọ̀ sí kí ni jama ó gbọ́dọ̀ dájú rẹ̀ fọ́ ìlà ẹjú mẹ́jẹ agbàgbé a ní gbogbo ẹni tí ó bá kírun náà ẹsẹ̀ rẹ̀ tí ó bá fi dúró ẹsẹ̀ náà bó ló gbọ́dọ̀ kọjú sí ẹsẹ̀ wa náà gbọ́dọ̀ kọjú sí ìlà tó bá wá ṣe fèsì kíblà bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ wa náà ṣe fèsì ìlà tó ẹ̀dàpọ̀ ìfẹ́ ẹjọ́ náà olómi òkúta àwọn tó ṣe àtúnṣọ́ bá gbẹ́mí jí máa ń kí òun sọgbọ́ ó bá wù ọ ọ̀tẹ̀lé bá gbẹ́mí jí máa ń kí òun lera tí ra tí bá tó sọlá ti dàbí ìwé ṣe ẹ̀rọ àdáàmà tí muhaddib muhammad nasiru tí al-albani alayhi rahmatullah yóò kò dáadáa ok ẹ bá náwó gbàlábẹ̀ ẹjẹ́ ọ̀rọ̀ àfihì lẹ́wàá sọ́yìn a rí pé ń jọ náà a rí pé ń jọ náà àtàlàyé dáadáa pé ẹsẹ̀ wa báyìí àwọn wa ó gbọ́dọ̀ kọjú sí Ah, a níbi akọjú sí ní kíblà yà yóò bí àbíbẹ̀ náà kíblà ẹ̀hẹ́n wọ́n lè yóò wọ́n díẹ̀ báyìí kọ́ máa ní àjọwọ́ wà ọ̀dọ́ báyìí náà bí ìjòkó ìdí gba kádúró oníkíní òlàtẹ̀dó yìí so ẹsẹ̀ wa yóò ṣe kíní jọmọ́ yóò kọjú sí kíblà ọ̀ lára àwọn àkọ́ olùmọ̀sọ̀lì àṣìṣe àwọn èèyàn tí máa ń kírun ní pé ẹlòmí ìkẹ́rò pàá kàn máa ń dúró ni aláyà ikàn máa dúró ẹni tó wọ́n bá wá dúró báyìí yóò wá ń tẹ̀sẹ̀ báyìí yóò wá tẹ̀tẹ̀ báyìí yóò wá dúró báyìí yóò wá tẹ̀tẹ̀ àwọn àdìkì kó kọjú sí yàn mọ́ ìkéjì wà lọ àríwá báyìí àìmọ́ dúró báyìí o àmọ́ nínú tó bá nínú jẹ́ tó sì bá ní lọ́kàn jẹ́ ni pé nílẹ̀ yóò bá wà yìí aburú ni ìkéde táwọn ìmáàmù àbáwọn làdáni mọ́ kéde pé ẹjẹ́ kọ́ ọmọ ládín ní ó kára wọn so ọmọ ládín oníkíni oníkálukú máa ń wá ń sọ́ ṣẹ́ṣì rí nínú gbogbo àkọọ́lẹ̀ sáárí ẹ̀ ní gbogbo ànẹ́bì ti kéde ẹjẹ́ kọmọ ládín yín kó tẹ́ kíní àwọ́mọ ládín náà kọ́dọ̀ wọ́n pé ẹ̀wù kálùkù wà kàfẹ́ mọ́ gájẹ́ẹ̀tì ọmọ ládín èbí ìnáṣẹ́ ọmọ ládín ẹ̀ṣì tó ìka tó kéré jù ọmọ ládín kọ́dọ̀ ni ó kanra wọn o ìta nẹ́bì ní ẹjọ́ kanra wọn ní pé wọ́n sáwú bẹ́ẹ̀nà ìṣẹ́à ìta sì pè ní àṣẹ́ àbòrè tó ní kókóṣẹ́ ráfún Ah, eh, eh, eh, sẹ́yìn ní ẹwà àṣìpàṣì ẹjẹ́ àwọn ṣe pọ̀ láwọn bá ṣe ẹni pé tí kókó tẹ ẹwọ́ ìbá kara wọn kò sí bá ti ṣe ẹsẹ̀ wa lè yóò kọjú síbi gangan náà ó yá ẹjẹ́ aṣọ kókó tẹ wa ṣẹ́ni báyìí ra gbogbo ẹni bá lè rí jẹ́rí pé ẹsẹ̀ ìní àti torí pé ń ta tágẹ́tì ní pé kókó sí tẹ̀ yìí àtẹ́lẹ̀ yìí ó là nọ́bì ní kájẹ́ kó ṣe rẹ̀gì ara wọn amẹ́nu àwọn àtìṣẹ́ ni pé tọ́bá ti ń kéde pé ẹsẹ̀ jẹ́kẹ̀jẹ́ ẹsẹ̀kẹsẹ̀ kálùkù ọkàn mọ́sọ̀ báyìí ó wà dúbà ẹ̀dàkùn ọmọ láti kara wọn àbí òkara wọn ó kara wọn àbí òkara wọn ẹ jẹ́ kí kókó tí ó ṣe níbi ara wọn yóò wá ní ẹ má fàyè lẹ̀ gbogbo ẹ tí ó kara wọn ẹ̀ẹ́fà yìí lẹ̀ fún ṣètánì ọ̀nà tí àyìn òfin ní gba ṣètánì ní pé ẹgbàgbò ni kókóṣẹ́ ó ṣe ṣe èdè ara wọn tí kókóṣẹ́ bá ti dédé ara wọn kéjì kánà ó ṣe èdè ara wọn sábù ni ó gbọ́ àjò nígbó ẹ̀yìn wá fi ẹsẹ̀ kan ẹkànlẹ́sẹ̀ kan ní àìyíkẹ́ ẹsẹ̀ ìrọ̀mọ́lẹ̀ ayíwá ẹlákùn ẹwọ́ sábù wà yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta la dúró yìí tẹ́bá wo ìsàlẹ̀ wa ẹsẹ̀ wa kọjú sí kíblà bí ò kọjú sí kíblà arielmula agbọ́tún lúùlà wọlmula agbọ́tún fẹ́ẹ̀nìyà onígbẹ́jẹ́ wọ́n wo ẹgbẹ́ àwa méjèèjì báyìí sí ṣé àlàfo bẹ láàrin èmi àti wọ́n bí ṣé àlàfo bẹ láàrin èmi àti wọ́n bí bí a bá wá ń láàrin yìí gbogbo ẹ̀yin bàbá lè máa mú bàbá làdá ní bẹ́ẹ̀ bá fẹ́ máa tó tábú ẹ má kéde ẹjẹ́ kọmọ lábí ó kanra wọn mọ́ ẹ má kéde pé kókósẹ̀ ẹ̀yìn ẹjọ́ ṣe rẹ́gí ara wọn tó bá ti ṣe rẹ́gí ara wọn kò sọ́gbọ́n ó dàbí báwọn ilé ìyá ti sọ́nà àti mọ̀rọ́jà rẹ̀ bàbá wa kọjú báyìí tàbí kọjú Bàbá wa kọjú sí kíblà bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ wa náà tó náà sí kọjú sí kíblà bẹ́ẹ̀, a ń bẹ̀rẹ̀ ọgbọ̀ díẹ̀ díẹ̀. Kí ní kan wá ń bẹ́ tá padà yẹn pàdé ọ̀rọ̀ jọ sí, ó ní ìjọ́ ń pè ní àṣútọ̀ gbogbo ẹni tí ó bá kírun kó gbìyànjú kó máa fi nǹkan kan síwájú rẹ̀ báyìí èyí ò ní sótọ́rọ̀ so tẹ́nì kankan bá ti ẹ̀fẹ́ kọjá wájú rẹ̀ yóò láǹfààní àti máa gbẹ̀yìn sótọ́rọ̀ lẹ̀ kọjá ó ti gbọ́dọ̀ dìnà jù sí wa kò sì tún gbọ́dọ̀ súnmọ́ tí ó wà fẹ́ jẹ́ pé bó yóò wa ó máa wá yóò máa kàn án láàárín àwọn àti ìta àbápè ní sútúrọ̀ yìí àlàfo gbọ́dọ̀ wà àlàfo nílé máa ju tí ó kàn ọ̀rá gba bí kálẹ́ranko kankan fẹ́ kọjá lẹ́nu bí bá borí kanlẹ̀ àti ìta fi ṣe sọ̀tọ̀rọ̀ wà alínú a sì ráwọn tán ní àkòwọ́pọ̀ ọ̀ràn yẹn lọ́dọ̀ àwọn àmúta akọ́ yóò làwọn jùgbó àrẹ̀lẹ́ẹ̀lì òní wọ́n dúró lórí ẹ má gbàgbé apàkíyèsí jọ náà pé bàbá tó tábútán báyìí àmì ìbájú dúró tẹ́sẹ̀ wa kọjú sí kíblà ọwọ́ wa méjèèjì rò láti gbé agbọ́wọ́ tó lọ́wọ́ tó sí àwọn agbẹ́ tí mo ọ̀nà mélòó la fi ṣàlàyé bá àti mọ́ ń gbọ́wọ́ táyà ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta ẹni tí ó bá rántí rẹ̀ ẹlọ́rẹ̀ tún fídíò sí ní ohun àbáwá gbọ́wọ́ táyà tán àwọn abẹ́rẹ̀ sí mímọ́ kéwú àti sọ̀rọ̀ ń padà á olè ti bá àwọn àdúrà táàrí lọ́bí kọ́kọ́ mọ́ ń wí síwájú kó tó bẹ̀rẹ̀ sí ní ké fàtíhà bísmìlá bó láti ké ẹ̀kí ló bí mistéèkì kan tó náà kọ́mọ̀n láwọn èèyàn kó bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́lẹ̀ hamdùlélá ó dá gbogbo eléyìí àti láǹfààní àti yanjú ẹ̀ láwọn ìjòkó ọ̀hún àti fàtíhà àti ìdígbé bá ti ń débi wà lọ bọ́ọ̀lì kí láwọn lóòkè àmì káwà sọ́ra mẹ́un àmì tí wọ́n ò gbọ́dọ̀ máa ṣáájú ìmáàmù 1 ẹlẹ́ẹ̀kejì ká tó lákìíyèsí pé káwọn ìmáàmù wá ó kíyèsí pé táà bá ń kírun ìmáàmù náà máa ń ṣe àmì inú mi séèkì tó gbalẹ̀ láwùjọ wá nílẹ̀ Yorùbá onígbé táwọn ìmáàmù bá ń kírun bàbá wa ké bá sí hà tó bá wá kan bí ká ṣe ámì àwọn ìmáàmù èèmọ̀ ṣe mọ́ meanwhile anabi sì fẹ́ ká tájẹ́ sí pé kí àmì tiwa ó ṣe déédéé àmì imam ó ń torí pé ẹni káàmì rẹ̀ àṣòdí imam rẹ̀ ṣe àmì àwọn màláíkà àwọn náà rẹ̀ ṣe àmì ẹni káàmì rẹ̀ bá wá ṣe déédéé àmì àwọn màláíkà kí ni yóò fi wọn kí àmì òun ṣe déédé tàwọn màláíkà ó ní àmì rẹ̀ ó ṣe déédé sí imam tí àmì rẹ̀ bá ti ṣe déédé sí imam automatically ó ti ṣe déédé tàwọn màláíkà anábì ni wọ́n ti sọ àmúrídì gbogbo ẹni bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹja kí ẹja àárín yìí a ní ìwà tìrẹ máa fi akọ sírun ẹlòmíwà rò pé bí a mọ́ kílèmù kíláàsì mẹ́rin Ìwọ̀n kò bí a ká pariwo sókè orí àwọn kéékèèké náà sí fún àbáwọn ọ̀dọ́. Gbogbo wa náà jẹ́ ká gbóhùn sókè. Kí àwọn tí bá bẹ́ sọ̀rọ̀ láti mọ́sálásí gan, ká mọ̀ pé ẹ ṣe á ní àmọ́ níbi eléyìí níbi ìrún tá a bá kìrò sókè. Àwọn míì gbàgbọ́ yẹ ká ṣe á rí yìí àwọn ìmáàmù kan lóòótọ́ ní kíra àkàbá ìlú àrẹ́gbọ̀nàgbọ̀n ní kíra

tó bá gbé omi tó yẹ kómi ni ó ti gínú kó dúó ta bá tún wá dìde padà lẹ́yìn èrùgbò kárípa dúó dáadáa kí gbogbo jọ́ìntì wa kó padà sí egbò rẹ̀ mo rò pé gbogbo àwọn àsìkáàrù táà mọ́ wí àti ṣàlàyé ẹ̀ bàbá ti wá dúró táà ṣàfikàrù ẹni Allahu liman hamida rabbana wa lakal hamd ìlànà mélòó lára bí mọ́ rabbana wa lakal hamd ìlànà mẹ́rin ẹ̀mbà lè padà sílẹ̀ nígbà tí ó bá jẹ́ sí rẹ̀ inṣàlá ìgbẹ̀mẹ̀bẹ̀ bàbá wá wí tán àtúnṣe hamdan kathiran sùjúùdù àti ṣàlàyé débi pé táwọn àfáà ti ní ọwọ́ ní kọ́kọ́kọ́ lọ ní àbí ẹsẹ̀ àwọn àlùfáà dùn mọ́ra wọn lẹ́nu àmọ́ ká lọ́wọ́ náà láwọn afẹ́jẹ́ kó wọ́kọ́ lọ bàbá ti ṣe Allahu Akbar ọwọ́ wa nì yóò mọ̀ lọ sílẹ̀ tàwọn àgbà àtàwọn ní erúkún ni kó kọ́kọ́ kanlẹ̀ a jẹ́ pé erúkún ni ó kọ́kọ́ kanlẹ̀ síwájú

ó kanlẹ̀ o ẹni bá lóun forí kanlẹ̀ lórí ìrun tó wá forí ẹnu wájú orí báyìí nìkan kanlẹ̀ ẹnu orí wájú orí tó wá kalẹ̀ yìí imú rẹ̀ wá kalẹ̀ irú ẹni dé ò forí kanlẹ̀ bọ́lọ́run ó ti yẹ kó forí gbogbo wa ti àpọ́jọ́ gbogbo wa bá a bá wa bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ wa ó ṣe kí ni àwọn akájẹ́ ti pé kí á fún gbogbo ara wa ní space ìdájẹ́ fún ní space ní pé ààrẹ máa ń ṣùjú ìbùkáwá ṣùjọ orílẹ̀ nínú àwọn àṣìṣe tó dàbí kó common ní àwùjọ wa nínú eléyìí táwọn èèyàn bá láwọn forí kanlẹ̀ wọ́n wá ìlànà tó lálàáfíà ó ní pé tá a bá ti gbẹ́ forí kanlẹ̀ a fi orí ìwà kanlẹ̀ oh ìdákùnlá bárakàlá àbúgbà a fi orí wa kanlẹ̀ a sì jẹ́ kí inú wa yìí kó a wà fún àwọn bọ́dì wa yìí ní space wa a fi àlàfo láàrin òun àti inú wa apá wa yìí a fi àlàfo láàrin òun àti ibi gbáyà wa a tún wá gba apá wa náà sókè dáadáa eléyìí ni ìlànà tó sallallahu alaihi wasallam lọ nígbà tá a bá forí kalẹ̀ so àyè máa forí kalẹ̀ káwa kájọ báyìí bákan náà tá a bá débi ìforí kalẹ̀ a gbọ́dọ̀ máa tẹ́wọ́ báyìí sílẹ̀ aláàfẹ́ forí kalẹ̀ eléyìí náà alhamdulillah àtẹ́lẹwọ́ yìí nìkan ni ó mọ̀ bẹ lórí ilẹ̀ gbogbo èyí tó kù àkàgbà ìdí ó ga rororo tí eléyìí ò ní kan ara tí inú ò ní kan ìtàn àfòkálukú ní space a gbọ́dọ̀ wá ṣe jù dáwà náà bí ìgbà tí ẹranko náà rárá at the same time ààdẹ̀tún gbọ́dọ̀ fún jù ààjẹ́ kó wà ní wọ̀n tún wọ̀n sí kọ́lọ̀mọ́ta fún adé àgbóyọ̀rọ̀ rẹ̀ ẹ̀ríta bá ṣe ìforí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ ó wá kú ká dìde padà ṣẹ́wọ̀n pẹ́ méjì ni àfikáàrù dáa sọ lórí ìforí kanlẹ̀ ó dàbí bá ti sọ yóò náà ní ìjòkó tó lọ ẹ̀ríta bá wá fẹ́ dìde padà sórí ìjòkó ìlànà méjì la fi máa ń jòkó láàárín yẹn àárín o ìlànà méjì ni ìlànà àkọ́kọ́ ká jòkó lórí àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ wa òsì àpèjúwe rẹ̀ rẹ̀ abẹ́jò kó báyìí ṣẹ́wọ̀n pé ẹsẹ̀ òsì rẹ̀ bá ṣe ń bọ̀ látọ̀rí ṣùjú káwájò kó lórí ẹsẹ̀ òsì wa báyìí àtẹ́lẹ̀ rẹ̀ báyìí ó lájò kó lórí ẹsẹ̀ wa ọ̀tún yìí a máa wá gbóhùn kalẹ̀ tó máa dádúró ọ̀nà méjìlá náà wá lè wà nínú káwọn ọmọ pé àwọn ọmọ ká wà báyìí kẹ́sẹ̀ wa náà sì dúró báyìí ilé jẹ́ ìlànà ìjòkó àkọ́kọ́ láàárín ìforíkanlẹ̀ méjèèjì ìlànà ẹlẹ́ẹ̀kejì láàárín ìforíkanlẹ̀ méjèèjì ó ní káwá ka ẹsẹ̀ wa méjèèjì rò báyìí káwá rọra jòkó sí déédéé kí orúkọ bí ẹ̀yìn ẹ̀sẹ̀ àbí gìrìgìsẹ̀ ẹ̀hẹ́n káwá rọra jòkó lórí gìrìgìsẹ̀ wa láàrin pé a fẹ́ ṣe ìborí kanlẹ̀ méjèèjì irú jòkó tí mo jòkó lọ́wọ́ yìí tá a jòkó síbi gìrìgìtẹ̀ méjèèjì tí àwọn mọ́ka ẹsẹ̀ wa kọjú sí kíblà àárín ibi tígbà láàyè rẹ̀ ti wà ó ní láàrin ìborí kanlẹ̀ méjèèjì láàrin ìborí kanlẹ̀ méjèèjì tí ń já sí pé àsìkò tá ṣerú ẹ̀ òní níbi rákà alákọ̀ọ́kọ́ àti níbi rákà ẹlẹ́ẹ̀kẹta ìrìn ọ̀rọ̀ mi yóò àsìkò yẹ láàrí pé ó lè ṣe ṣe ká rí àǹfààní rẹ̀. àwọ́gbogbo àárín ṣùjúrù méjèèjì sá ìjòkó mọ́ láàrin pé a lè jò wà lórí ẹni òjú wá àbí ká lórí gìrìgìtẹ̀ méjèèjì ilé tí parí ìta lọ kan fẹ́ ẹsẹ̀ wa báyìí a mọ̀ wá lọ sí òkè ọlọ́pọ̀tà fún adé àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bá bá ti wá ṣe báyìí ń já sí pé a ti parí àwọ̀rọ̀ká asú àdúgbà a ti parí rọ́ká alápọ̀pọ̀ fíṣẹ́ So, tá a ti ṣe eléyìí, ń já sí pé a ti parí nǹkan tí ń jẹ́ rákà alákọ̀ọ́kọ́ nìyẹn ó wá kú bá fẹ́ lọ síbi rákà ẹlẹ́ẹ̀kejì náà táa bá foríkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì táa ṣé a mọ̀ lòkè bẹ́ẹ̀ ni àbá láǹfààní kájòkó díẹ̀ ìjòkó yẹn náà ń pè ní jílùtàtòlìsìráhà ìjà aláǹfààní àti ìjòkó rẹ̀ àwọn àlùfáà wọ́n fa àárín yìí mọ́ra wọn lẹ́nu púpọ̀ a máa rẹ́rọ nínú ọmọ ìyá tó ṣe pé wọ́n fẹ́ sọ jírí sátòlì sí rọ́hà yẹn gan di ọ̀rọ̀ yẹn ó dà tó bá kí alayhi rahmatullah wọ́n discuss ọ̀rọ̀ yìí tí wọ́n sì mójútó dáadáa àmọ́ àkíyèsí táwa gbọ́dọ̀ mọ́ ṣe ni pé arákọọ́lẹ̀ pàdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe jírísátù lè jẹ́rọ ìbá ti kó kù káàkà sí bóyá kó mọ́ màá ṣe àmọ́ ọláwọ̀ àrá ànábì ti ṣe rán ìgbàmú ní ṣe kò sọ fún wa pé òun ti dàgbà ní o àgbà ló jẹ́ kóhùn ó máa ṣe àwọn àdúfà ni wọ́n mú ọgbà audition wá látara ìyáńlá wa Aisha lọ́jọ́lá àná pé ó dàbí pé àgbà ló mú ànábì ṣe tó bàbá rẹ̀ ní tóun dúró pé ṣe bí súnà ni òun ọmọ ṣe ẹmọ́jà mo ní alákàtà jíjí òun àkọọ́lẹ̀ gbé wa èyí ò náà pè ní jíìlù sátú àlìsẹ̀rà àhà tàbátì rẹ̀ ni tóun náà ṣe ẹmọ́jà sọ kóun náà tako súnà kó dẹ́jú bá lérò nínú àwọn àgbà tí àwọn bá jẹ́ discuss ọ̀rọ̀ yìí àwọn ni wẹ́n bóyá kí èèyàn máa wo bí èèyàn ṣe èèyàn lè ṣe ń gbà míì kí èèyàn tún máa fílẹ̀ ní ìgbà míì nígbà tó ti di ẹjọ́ ti kún bá wọn alákọọ́lẹ̀ bá náà ìṣe ìbọ̀ tí torí báyìí ni tí torí báyìí ni but alákùnlé ha ta bá gbà pa fẹ́ ṣe lẹ́yìn ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun làá mú jòkó ìwà àwọn àjòkó bá ṣàlàyé lẹ́ẹ̀kan pé kájòkó ti di àtẹ́lẹsẹ̀ ẹ̀lẹ̀ wa òjì bàbá ti jòkó láàrin 10 seconds àti 5 to 10 seconds kájẹ̀ ọ̀rọ̀ ti dé padà à ń bọ̀ wá síbi ìbò à ń bọ̀ wá síbi ráká ẹlẹ́ẹ̀kejì ẹwà àríwá sí bọ̀ bí ráká ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tá a bá parí ìforíkalẹ̀ yìí àbí tá a parí ìjòkó yìí aláǹfààní ká tún gbọ́wọ́ wa sókè láàyè yìí náà láti mọ́ fi lọ síbi rákà ẹlẹ́ẹ̀kejì a fi mọ́ wá bọ̀ wá sí orí ìdúró bẹ́ẹ̀ tábá wá bọ̀ wá sórí ìdúró tí ó bá ṣe pé ẹsẹ̀ ọwọ́ wa lákọ́kọ́ fi kanlẹ̀ bá

ẹsẹ̀ ọwọ́ wa náà ni kó kọ́kọ́ kúrò kó tó wá kan ẹsẹ̀ àwọn ìyapa inú ni ó bí àwọn ọ̀rọ̀ ilé yìí tẹ́líbá ti wá ṣàlàyé àrọ́kà àtòlúúlá bẹ́ẹ̀ náà láti wá kí rákà ẹlẹ́ẹ̀kejì abẹ́dá kò jọmọ́ mùsùlùmí nínú olórí ìta gbọdọ̀ mójútó lórí ìrún tí ọ̀pọ̀lọpọ̀ òkè ń sábà mójútó mọ́ oní ká máa ní ìfarabalẹ̀ lórí ìrìn ṣe rí ìfarabalẹ̀ yìí ó pàtàkì púpọ̀ àwọn àlùfáà máa ń pe àbíjì kan ní àdíṣù àlùmùsí sọ̀láàtà ó jẹ́ pa nínú àwọn àlùfáà ẹgbẹ́ حفظه الله ورعاه àwọn náà sì lọ sábà rẹ̀ sọ́dọ̀ àti imáàmù ṣáàfi àríwá ìrọ̀tọ̀lá bóyá a máa ma lo gbólóhùn àlùmọ̀sí ìsọ̀ látàwùjú sàálé yẹn mọ́ pé kò má kan lé dání tó ṣe ká mọ́ ní àlùmọ́kùdíhù fi sọ̀ láti yìí àlùmọ́kùdíhù fi sọ̀ láti wọ́n rájú àlùmọ́kùdíhù ó ṣe àṣìṣe níbi irun rẹ̀ àmọ́ àlùmọ̀sí ìsọ̀ látàwù

anẹ́bí yóò ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nínú tá ò lè mọ́ aṣẹnumọ́ ní orígun kọ̀ọ̀kan òun náà ni ká farabalẹ̀ lórí gbogbo kan orí ìdúró ká dúró dáadáa ká farabalẹ̀ orí ìrògbò ká rògbò dáadáa ká farabalẹ̀ afẹ́ dìde lórí ìrògbò ó jẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ lábí dìde bọ̀ a tún dúró padà tán lórí ìrògbò ká dúró ń bẹ̀ ká farabalẹ̀ inú àwọn àṣìṣe ilẹ̀ Yorùbá ni pé àwọn èèyàn kúrò láti ìrògbò báyìí wọn ò ní wulẹ̀ padà lókè mọ́ yóò kàn máa gbàgbẹ́ lọ sí orí ìgbórí kalẹ̀ ọmọ ibi tó gbà mí ní jẹ́ àdíkè táwọn lẹ Yorùbá wà ilé gan èmi náà tó tún kírò bẹ́ẹ̀ ní mọ́sálásí àmẹ́gbọ́ Muhammad Madina ah, ah, ìwọ ìjọ tí ń pé kí ní ìbọ̀ láti ìlú yín ọdún wá jẹ́ rúyà yín ọlọ́bẹ̀ yẹn náà sílá ọ̀tún wá jẹ́ kí ara yóò tún wá balẹ̀ àmọ́ nǹkan tí wọ́n ń bírò kan bẹ́ẹ̀ ni pé ẹ̀ẹ́dẹ́yàn bá kàn ní ṣe láàmú pé mo ṣà ń pé ṣé yóò wádìí báwo gan-an ni wọ́n ṣe sọ pé kàṣe ọlọ́mọdé àfún adé àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tẹ́lí bá níwájú ìrákàtà lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ yóò láwọn bàbá wa ń máa ń pè wọn ní àtàyá ẹgbẹ́ kan máa pè ní àtàyá o ní àtàṣìyàtù lìlá tó wà mẹ́ àtàṣìyàtù lìlá pẹ̀lú àtàṣìyàtù yẹn o ní wọ́n sọ di àtàyá so àtàṣìyàtù àtàyá náà ẹ̀rí ọ̀nà táwa máa ń gbà fi ń jòkó mẹ́ ṣe pé bàbá bẹ́ sọ ìjòkó àárín méjèèjì lórí gbogbo òun wa lórí àwọn látà wa pé ìjòkó yẹn ọ̀nà méjì lòun ṣe rí ìjòkó ti àtáyá fún àwọn lórí mú mẹ́ta yìí ayé báyìí mẹ́ta yìí dé yìí lórí ìka èyí yóò náà pè ní ìbábẹ̀lá àtàbábà èyí ò nìkan láàwà gbélẹ̀ àwà gbé bẹ́ẹ̀ sórí orí erúkún wa nígbà bàbá ti gbé lórí ìjòkó bàbá ti jòkó báyìí ìjòkó rẹ̀ àwà gbé ìkà yìí àwà gbé báyìí a mú ilé yìí a nà báyìí a ti bẹ̀rẹ̀ tàṣáhù àwọn nínú àwọn àgbà wọ́n ní bóyá bàbá ti tàṣáhù

tó dàbí tó bẹ́ẹ̀ kọ̀nvíǹsì ìwọ̀n bá ń tẹ́lì yìí rí díẹ̀ ó ní pé ìka yẹn gbà tara ti nà á àwọn ọ̀rọ̀ máa ní díẹ̀ díẹ̀ náà ni kò ní máa lòkè báyìí bọ̀dá kan ọ̀rọ̀ máa nà díẹ̀dẹ̀ díẹ̀ á sì máa ṣe tàṣáhùdù wa lọ á máa ṣe tàṣáhùdù wa lọ ẹ wá rí tàṣáhùdù tàṣáhùdù wa yìí ní àwọn sí àwọn ìwọ̀n dọ́gbọ́wọ́ àdúgbò ọlọ́pọ̀ mọ̀ àdúgbò aráyè tàṣáwùdú wà ní àwọn tí à ẹni káwọn bàbá yìí táwọn bàbá máa ń ká lẹ́lòmí máa ń rò pé bí àwọn bàbá wá gbé gbági ni níbi àta ìyátòlélà àdàkì ìyátòlélà àtọ́jẹ́ bá tó sọ̀làwátòlélà assalamu alayka ayyuhan nabi wa rahmatullah wa barakatuh assalamu alayna wa ala ibadillahi àwọn bàbá wa ò sí gbé wá ìjí wọ́n gbé wà náà sí rọ́tún min sí ọ̀rìta ṣàbùdì ìlànà kan ní nínú ìlànà dáàbí ma ń ké tàṣàbùdì tí wọ́n bá tún wá tẹ̀síwájú númọ̀ tàwárí àtàhìyàtùlìlá والصلوات والطيبات السلام عليك أيها

annabi àwọn kan máa ní àtàlámù alànàbí pé because annabi ò sí mọ́ lọ́dọ̀ àwọn àwọn ṣe máa wá sọ pé àtàlámù aláìkà ọ̀rọ̀ yìí ó bá káwà fáàmì náà gbà bẹ́ẹ̀ pé ajẹ́ pé bàbá ti débi tàṣáhù bàbá ti ní àtàhìyàtò lílá wàsànàwàtò wàsànyìbá a máa ní àtàlámù alànàbí wàádẹ́ ṣùgbọ́n àṣọ́hì wallahu alam onígbéjọ́ dà náà ìbẹ́ kọ́ wa nígbà ṣáhùdù kọ́ wọn tàbí tó kọ́ látijọ́ náà tó ti kọ́ wọn gbólóhùn táà nábì fi kọ́ wọn ẹjòkó ẹjòkó jẹ̀mọ́ ìṣàlá ọmọ ara ọjá lọ láti dé láwọn bá jù wá lọ ẹjá jòkó lọ ẹjòkó ẹjòkó náà anẹ́gbà Muhammadu máa tùlá ìjọ tó bẹ́ máa kọ́ àwọn sọ̀hábá níta ṣáhùd ìjọ tí ìgbà tó kọ́ wọn jọ náà ó ní assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayka ayyuhan nabiy assalamu alayka ayyuhan nabiy tó ń bọ̀ jẹ́ pé ìkátà nẹ́bì ti kọ́ wọn láti ìpìlẹ̀ nìyẹn ajẹ́síkẹ́ nǹkan yìí náà òun náà ni àmà lòó kò bá yẹ ká máa sọ ọmọ ni ànábì ó ti yanjọ́ náà pé in tí mo ní ẹ máa wí yìí o tí n bá ń bẹ ní ayé mi náà àwọn ọba tó wá tápọ̀ rẹ̀ lọ́nà kan tí ó kéé ẹbá nítorí yípa náà ìbẹ̀ láyé láti sọ àsàlámù àléíkà ẹ̀ká àyẹ òtúmọ̀ sí gbà ń bá nìyàbì ṣe because lójú ayé ànìyàn náà ẹni tó bá ń bẹ ní German ẹni tó bẹ ní mẹ́ta káàmẹ́bí sí wà Mádínà tó bá bẹ́ẹ̀ ṣe tàṣà ìgbò ní òbíyẹ́ṣẹ́ ṣẹjẹ́ àtàláwọ̀ àlẹ́gà náà ló ń sọ gbogbo òlú tí ò bá lè wò wà níwà òdẹ́ ṣe president assalamu alayna wa ala ibadillahi salihin àkíyèsí pàtàkì tàbá débi wàhálà ìbádìlá ìsọ̀lẹ̀ṣì a ma wá wí gbólóhùn ní ìná tẹ̀lé ká tó parí àtàrí alákọ̀ọ́kọ́ a ṣe aṣìhádù aláìláha illallah aṣìhádù aláìláha illallah a gbọ́dọ̀ mọ́ wí gbólóhùn yìí ọgọ́rọ̀ àwọn bàbá wa gọ́rọ̀ kírùkírù

níbi rákà alákọ̀ọ́kọ́ àwọn àfáàgbà pa lè gbóǹbì wọ̀tàbá fẹ́ kọ̀blìtì tàṣáhùdù wa náà a lè kọ̀blìtì ẹ̀ ìyẹn ni pé ká ṣe àṣàlátù fún àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀gọ̀rọ̀ kírun kírun kò ní òwà mọ̀ bá mọ́ ṣàtàlátù bá nìyànjú àtàlátù yìí ní rákà méjì wa gẹ́gẹ́ bí irú wa ṣùgbọ́n àsàlátù yẹn dandan ni ó dà lẹ́yìn àsàlátù àtúwá wáṣọ kúrò níbi àwọn nǹkan mẹ́rin kan inú náà dandan ni táà gbọdọ̀ mọ́sẹ̀ lórí ìran bá wù yìí yóò máa jẹ́ àjòjì sọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa ó ma jẹ́ àjòjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwà. wa ń jẹ́ ọ̀dọ́ tàà tí ń kẹ́kọ̀ọ́ tún náà ó ṣe é kójú wá ti gbogbo àwa sí eléyìí tí ò bá sí ìgbé wa ẹ torí sọmọ́ ẹ ká lọ wádìí rẹ̀ o lọ wádìí ma ń ṣe yẹni lọ wádìí ìmọ̀ wáṣọ níbi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin láti ma ń ṣe

tàádégbà aláìbáàdì láìsọ̀lẹ̀ yìí tàáṣe sọ̀látù ìgbọ̀rẹ̀ tàáṣe àṣàgbọ̀ láìlà ìlọ́lá tàájé bí i akásọ̀látù ìgbọ̀rẹ̀ níyà awáṣọ́ bí ìkan mẹ́rin in táwọn ẹni ẹ̀rọ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ àtọrọ ẹ̀ àsìkò gbàdúà ààyè gbàdúà òní ká ṣe àdúà lẹ́yìn àtàṣáwùdì bàbá parí tó wáyé ní ẹ̀yìn rákà méjì ni àdúrà yẹn ò tí pàtàkì torí pé ìbí ní ìgbàlábẹ́lú aláìbájúlá ìsọ̀lẹ̀ ìbáṣe ṣàádà tán wọ́n náà lè dìde ọ̀rọ̀ aṣàṣàlásù a lè dìde a lọ fi kọ̀m̀lìtì àwọn rákà wà fíkù rákà kẹta rákà kẹrin a kì í jẹ́gẹ́ bá ṣe kí rákà méjì alákọ̀ọ́kọ́ àwọn ìyàtọ̀ díẹ̀ tó gbọ̀wà mẹ́rin ìyàtọ̀ àkọ́kọ́ ó ní pé rákà kẹta àti rákà kẹrin ìkéwú bẹ́ẹ̀ fátíhà nìkan ni a ní ka súra mọ́ lẹ́yìn fátíhà èyẹ níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́ta àti níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́rin àwọn àwọn alfáàkù láwọn àhàdìsì ní ìtara kọlẹ̀ rẹ̀ náà pé tó bá wá wáyé ń gbà ní o a tún lè wá kéwú náà lẹ́yìn fátíhà a sì nínú àwọn alfáà táwọn ní ìfẹ́ máa ké kéwú lẹ́yìn fásíhà níbi ìrun rákà ẹlẹ́kẹ̀ẹ́ta àti rákà ẹlẹ́kẹ̀ẹ́rin ó gbọdọ̀ jẹ́ níbi ìrun zúhúrì nìkan àwọn àmì òdẹ̀ gbà pé bí ìrun zúhúrì nìkan àmọ́kìlẹ̀ ni pé fásíhà nìkan ó láti kí ni ó méjì tí ó gbẹ̀yìn níbi ẹ̀ṣà kéwúká bá ké ń bẹ́ àáké ní jẹ́ẹ̀jẹ́ ọlọ́mọ́ta fún àmì àgbóyí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ́ta jẹ́jẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ́ta jẹ́jẹ́ ní wa ẹ̀ta bá kírákẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ta àsìkò ti lọ ká lè tèdé àwọn nǹkan kọ̀ọ̀kan tààbọ̀rọ̀ tó pàkéjì àbọ̀wá lọ síbi àrápọ̀ọ́tú àtàlìsàwọ̀rọ̀ àbẹ̀há tàbá wá parí ẹ̀ gbogbo àwọn ìlànà tá pàkíyèsí wa lé lórí yìí gbogbo àwọn ìlànà yìí náà la máa wá mójútó níbi rákà ẹlẹ́kẹ̀ẹ́ta bá ti júwe rákà alákọ̀ọ́kọ́ yẹn bá ti rùkú rẹ̀ bá ti ṣùjúdù rẹ̀ bá ti ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà láti ṣe rákà ẹlẹ́kẹ̀ẹ́ta àti rákà ẹlẹ́kẹ̀ẹ́rin tàbá wá débi ta ṣùjúdù ẹlẹ́kẹ̀ẹ́jì tán ṣẹwárí níbi rákẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́rin yìí ìjókòó tàṣáhùdù ti bẹ̀ òun náà ọ̀nà méjì wà ní ọ̀nà mélòó ọ̀nà méjì ó ní ìjókòó tàṣáhùdù níbẹ̀ ká má gbàgbé àrígẹ́gbàtà ń ṣàlàyé ìjókòó tàṣáhùdù alákọ̀ọ́kọ́ a ní ká jókòó lórí ká sì gbé ẹsẹ̀ ọ̀tún ká na òun lẹ̀ kọmọ ká rẹ̀ kọjú síwájú ṣẹwárí níbi ìjókòó ẹlẹ́kejì tàbí ìtàṣàrùbẹ̀ ẹlẹ́kejì ìjókòó wá mẹ́ orí ilẹ̀ ẹlẹ̀ la máa jókòó sí a máa gbé ẹsẹ̀ wa méjèèjì a wà pàápọ̀ mọ́ra wọn ìlànà àkọ́kọ́ nìyẹn Àbá ẹbá tẹ́sí ọ̀pára kí a lè

yóò wà ní kíni ilẹ̀ẹ́lẹ̀ àjò lẹ́lẹ̀ báyìí ṣẹ́gbẹ́ ẹsẹ̀ wa òsì náà ti wá báyìí ẹsẹ̀ wa òsùn náà kọ́ ó wá báyìí àkọ́kọ́ wá ní pé a lè wá ọ̀rọ̀ dúró pàṣẹ ìlànà alákọ̀ọ́kọ́ nìyẹn ìlànà wa yìí ká wá gbé lọ sókè báyìí wa yìí jáde ní abẹ́ ìta ọ̀tún kó wá máa lọ dúró lórí ẹsẹ̀ mélòó ìlànà méjì méjèèjì náà sì ló bá súnà mu tó bá tí wá ti bá ti sọ ìgbó bẹ́ẹ̀ nìyẹn lára dandankan o yọ lẹ́ẹ̀lẹ́ jòkó sí ẹgbẹ́ orí ẹlẹ́ẹ̀lẹ́ nìkan báyìí kéde wà báyìí ìka ẹsẹ̀ ọ̀tún wa táwa náà bá ṣe náà látàárọ̀ yìí nínú kó kọjú sí ọ̀nà kíbla bá ti wí àbíká ṣe ó bá rọrùn bẹ́ẹ̀ eléyìí ni ìlànà ìjókòó àtáyá ẹlẹ́ẹ̀kejì tó tàbára jókòó ta ṣe tàṣáhùdù wa àkíyèsí ta wá pè lẹ́ẹ̀kan òun náà lè bí àdúrà ọlọ́mọta àgbàdúrà kálùkù wa ẹ̀dàkùn gbogbo àwa kírokírun oríire wa ni àwọn àyè àdúrà tó wà lórí rẹ̀ níbi sùjúd níbi ìforíkalẹ̀

ṣùgbọ́n mistake kan wá máa ń ṣẹlẹ̀ fún àwọn àkọ́kọ́ olùmọ̀sọ̀lẹ̀ oníbẹ́lòmí àbágbọ́yẹ lòmí ni pé ó rò pé sùjúùdù ìgbẹ̀yìn nìkan pé sùjúùdù ìgbẹ̀yìn nìkan ó láti máa ń ṣe àdúrà irú wọn ní tẹ́ bá kíyèsí wọn ẹ rí pé sùjúùdù àkọ́kọ́ ìkejì ìgbógbó sùjúùdù já lọ́wájú alọ́mà tó bá débi sùjúdù gbẹ̀yìn àwa lọ rẹ̀ fa sùjúdù yẹn gùn ìṣẹ́ àbíbì gbọ́yé ni o kódà wà fáà ní ìpadà pàkíyèsí lórí yìí nǹkan pé kódà déyàn bá tó ṣe bẹ́ẹ̀ tó ti tako súnà àdígbò wọn níbẹ̀ eléyìí ni ó wọ aṣàlàyé nǹkan míì náà lára ìlànà jíìmọ̀ alákọ̀ọ́kọ́ táàdì náà bí bá fi bẹ̀rẹ̀ yìí máa ń dàbí ìgbà téèyàn wà lórí sẹ́ẹ̀tì tó ga jù ní pé báyìí bá ṣe ń bárun lọ bẹ́ẹ̀ ni irun rẹ̀ ó mọ̀ fúyẹ́ níbi rákà alákọ̀ọ́kọ́ ànábì lè kí áyà bí ọgọ́rùn-ún lórí sùjúdù apẹ́ ìṣẹ́jú mẹ́wàá lórí ìforíkalẹ̀ apẹ́ gbogbo ẹ̀mà pẹ́pẹ́pẹ́pẹ́rẹ́ ẹgbẹ́gbẹ́síwájú ibi rákẹ́ ẹlẹ́ẹ̀kejì èyí ọgọ́rin àbí yóò ti dínkù ìjọ sí pé rákà alákọ̀ọ́kọ́ gùn ju rákà ẹlẹ́gbẹ̀jì lọ automatically sùjúdù alákọ̀ọ́kọ́ sùjú yóò gùn ju sùjúdù ẹlẹ́gbẹ̀jì lọ rákà ìkejì yóò gùn ju ẹlẹ́ẹ̀kẹta lọ ìjọ sí pé sùjúdù ẹlẹ́ẹ̀kejì ó bọ̀ gùn ju sùjúdù lọ rákẹ́ ẹlẹ́kẹ́ ẹ̀ta yóò gùn ju ẹlẹ́kẹ́ rí lọ ayẹ́pẹ́ sùjúùdù ẹlẹ́kẹ́ rákàkẹ́ ẹ̀ta yóò mọ̀ gùn ju sùjúùdù rákà ẹlẹ́kẹ́ rí lọ tọ́ tí wọ́n bá wá lọ ṣe kí ẹlẹ́kẹ́ gbogbo ẹ̀ lọ ọtí ákàtì rẹ̀ ó ti spread yẹ̀ sí gbogbo

yóò àlàyé ńlá ni Amongba ń gbà ti sọ̀rọ̀ yí agbọ́dọ̀ yan bẹ́ẹ̀ náà nílé bí àtáyá àwọn àlfà àwọn míì tẹ̀m̀bì náà fílà wọ́n ní ká ní náà fílà ní bọ́ bá sọ ìdè míì wọ́n náà lọ ní náà fílà rẹ̀ pé àmọ́ bí ọ̀rẹ́ yàn ó gbọ́dọ̀ jẹ́ lárúbáwá a ọ̀bọ̀ ọba agbọ́ lárúbáwá ọ̀sọ̀ èdè tọgbọ́ àlẹ́ kọ́lẹ̀jì ẹ̀kù lẹ́nu nígbà bá sọ ní pé gbogbo ẹni bá fẹ́ ṣàdúrà lọ rí há kanú àwọn àdúrà ìdẹ́rù sọ́lọ́lá ti آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ẹláàkùn gbogbo orí tó ọgbẹ́ sọ̀rọ̀ láyàtà lè yàmọ́ ó parí bẹ̀ yóò parí bẹ̀ ọwọ́ nírú yóò bẹ̀ kan máa wí lórí ìforí kalẹ̀ ìdọ́gbàlewájẹ́ ẹrú alójú láàrin ẹ̀ká yẹ́yùn náà ó ní pé sí gbé wá fún wa pé

a nígbà tó ń bẹ lórí ìgbórígẹlẹ̀ àníyànpọ̀ ń kálùkù á ní lọ fi ń wí ajá sí pé èèwọ̀ ọgbọ́rọ̀ tó gínú ọgbọ́rọ̀ wí. àmọ́kálá níyàn tí wọ́n fi ń wí ni pé àfihàn bẹ́ sọ lórí ayé àti alìkìyàmọ́ ọ ti rí sígà rẹ̀ nú alùkùránì àwọn àgbà wà lájínà sí àìyàn ìrìnlú ọdún ẹgbìyàtọ̀ ìta àni kó bá jẹ́ bá ní àdúwà bá wá ní báhùn kò sí láì bí ká wá máa sọ pé rọ̀bánà àti náà fi dúnìyà hasanata wàbíl àkírọ́tí hasanata wàkílà àlàlàlà ọlọ́dọ̀ mọ̀ ní ó sórí ìtìmẹ̀mẹ̀ ọlọ́dọ̀ mọ̀ ní ó èyí ogun náà rí fídíò ọkùnrin kan tó wà báyìí báyìí tó lọ mọ́ká tó wá débi haram aláàbá bẹ̀rẹ̀ àdúrà fúlùs fúlùs fúlùs fúlùs fúlùs fúlùs ẹni kan bá sọ pé á sí ẹ̀bẹ̀rẹ̀ àjẹ́nà orí ẹ̀ àjẹ́nà mọ̀ fúlùs bàbá wá parí tàṣáwù sí lókù báwọn abẹ́ sálámà tẹwárí sálámà wa náà kìí sọ̀nà kan sálámà bá wá gbogbo ọ̀nà tó sì bá wà lórí ẹka mọ̀ èyí tó kọ́mọ̀ tí ó gbá mọ̀ ní assalamu alaikum wa rahmatullah aha ẹjá wá pàkíyèsí wa mẹ́rin mistake méjì kan bẹ ó gbajúmọ̀ nílẹ̀ bí wọ́n bá sálábọ̀ wọ́n akọ́ sọ ti síwájú àìdánwò assalamu alaikum wa rahmatullah assalamu alaikum ọ̀hún fàájí àsálámọ̀ ní àìmọ́ fàájí àsálámọ̀ tó gbogbo àwọn tààbá mọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀yẹ́ o pé ìjọ ọmọ yà ṣe bẹ́ẹ̀ mọ́ kò lákọọ́lẹ̀ sálámọ̀ bẹ́ẹ̀ sálámọ̀ ní jẹ́ pẹ̀lú ọ̀tún rẹ̀ assalamu alaikum Assalamu alaikum wa rahmatullah. A sàkọ̀tẹ́ bí ọ̀tún, a ti sàkọ̀ sí mísẹ́kì ẹlẹ́ẹ̀kejì, ó ní àwọn ìyá wá gbà tọ́bá ṣàtáyá. Tó bá ti wá ní tọ́jẹ́ sálámọ̀, wọ́n kàn sí màdíyàn lé ọmọ adìẹ báyìí. o gbogbo àwọn àtàwà bá mọ́ ń ṣe bẹ́ẹ̀ tábọ́ ṣe kí ni máa jẹ́

a máa ń fi wàbáwọ̀ káàtùwú a máa ń fi sí ibi wàbáwọ̀ káàtùwú yìí àwọn àbáka jíra ṣékùnà Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah inú jíra bá wí lájú ẹjọ́ ní síbátùsọ láti lẹ́rin àwọn ní bá ti kí ní bá ti ṣe ni pé alákọ̀ọ́kọ́ nìkan láà fi wàbáwọ̀ káàtù sí tẹ́lẹ̀ kejì a ní fi wabarakatuh sí yóò jẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullah àlàyé wọn yìí àlàyé tó kún kẹ́kẹ́ ni àmàlàyé yẹn tún níbi àlàyé tó rẹ̀ padà lọ sínú Bulughul Maram Hafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah nígbà tí wọ́n ti bí hadith tó gbé tẹ́sìlìmù yíwá tẹ́ ẹ bá lọ wo bẹ̀ hadith yẹn náà dẹ̀ ní ṣe kàlbání náà lò hadith yẹn tó wá tó wá ní pé níbi sálámà méjèèjì làtìlẹ́bì ti á di wàbárọ̀ gáàtù ó sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullahi pẹ̀lú àánú ọlọ́run wá rí ẹrú ọlọ́run kan ọlọ́pọ̀tàbáwá àbárẹ̀ rẹ̀ ṣe lórí náwọn àbárẹ̀ bẹ̀rẹ̀ lárúbáwá ni ó wá ṣe bá kù kan òun náà ní ọgbà bíṣọ̀ yìí òun ṣe ló wá wà nígbé a ah, hadidi tí Sheikh Albani ń lò òun náà ní Ibn Hajar ń lò àwọn méjèèjì sì ń dájú ìdí padà sọ́dọ̀ Abu Dawud tọ́ Ibn Hajar nínú Bulughul Maram òun dá padà sínú Sunan Abi Dawud Al-Albani náà àwọn náà dá padà sí ibẹ̀ kí wá ló wọ́n fa sí àlàyé ìdíwá ẹni ló wá ṣe ìwádìí ah, àwọn àgbà ọlọ́mà àtọ́gbà àwọn àbáwà lẹ́sùn lórí àbájáde ìwádìí ẹ̀wà ni pé nùsọ̀ súnáni àbí Dawud ibẹ̀ ní ṣkáàlù yẹn ti wáyé tẹ́nu nùsọ̀ kan ìjọba ní bálá kọ̀ọ̀kọ́ ni ó níwà bọ́rọ̀ káájú ẹlẹ́ẹ̀kejì òdíjọ gíní kò ní ní nínú nùsọ̀ míì wọ́n bá bẹ̀ẹ̀gbẹ́ mi méjèèjì ló ti máa ní bàbá rọ̀ káàtó fàmáhùwà rọ́ọ́dẹ̀ wà máa hùwà ní bàbá jọ rẹ̀ ẹ̀dá fún òlàjẹ́ mọ̀ yóò

Wallahi sálámà Hausa nìkọ́, sálámà ló sì láwùú. Sálámà Nàìjíríà Muhammad. Ó ní pé a máa ń kírun gbà mí, sálámà owó wà jẹ́ ẹyọ kan. Ẹyọ kan kò tó wá ní ju, Assalamu alaikum. Ẹyọ kan àtúwá ní yẹnu sọ́ọ̀tù tán yányán. Ẹni pé tàbá ti ṣàbáyá lọ ta parí gbogbo ọjọ́ ìrìn àbáyé sálámà, àbáyé báyìí. Assalamu alaikum. Apàlú. Adé kí ni jọmọ́? ẹ̀pọ̀ àwọn Haúsá tó bá kí ìrùn ẹgbá tí ìrùn Haúsá rí ọlọ́pàá ní pé Assalamu alaikum ọparí àbọ̀ parí rẹ̀ Haúsá kọ́ ló ní tàbí níjàmọ́ àdínàgbà Muhammad ló ní so tó bá kí ìrùn lẹ́yìn ojú tó sálámọ̀ bẹ́ẹ̀ súnnà náà ni o sẹ́ni tó wá já ni pé gbogbo táwa sálámà wọn níbẹ̀ onírú sálámà yìí lọ́dún orí kèṣe láwúsá wọ́n kí bẹ́ẹ̀ ní aláàmù mọ́ká ọdún ló bẹ́ẹ̀ ní aláàmù màdínà a bá kí ìrọ̀ ọ̀rọ̀ ó sálámù bá ti mọ́ sálámù tó bá débi ti sọ̀látù jàmẹ́lá ó kàn ní asálámù alaykum a ń sọ ilé yìí kọ́ lébi màpẹ́jẹ̀ ṣe tàúsá ni o a nítorí bí wọ́n ti ṣe sáúdí lóbi jẹ̀rí kí ló sọ́dẹ̀ rí jẹ̀mọ́ kí ló sọ́dẹ̀ rí àgbẹ́bì máa ń ṣe ìgbà tá pé pédè èdè sáúsá náà jẹ sálámọ̀ sára wá pé sọ pé ìpé sálámọ̀ sáúdí àbọ́bọ̀ kan fi ti sáúdí ìhùn jẹ́ kọ́ lè mọ̀ pé sálámọ̀ àwúsá kẹ́ ń pè lẹ̀ yóò bá àti pè ní àwọn àwúsá wa Muhammad ni àti ìgbà wa pèrà wà rí àwọn awúsá tó takú ti assalamu alaikum àásọ̀ fún ẹgbẹ́ ẹmọ́ takú ti yóò nìkan ṣẹbá ṣe assalamu alaikum tó bá tún ti gbà mí ẹ̀tún ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tó bá tún ti gbà mí ẹ ṣe assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah kásìtà dání náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullah àsìkò ọmọ bíbí náà ti dúró abẹ́lúwà ìmọ̀ nìyí wọ́n kárọ̀ nìyí wọ́n ń tẹ̀yí wọ́n fẹ́lẹ̀ ṣẹ́rí gbogbo ń tàà ṣàlàyé yìí máa rò pé gbogbo ẹ̀ láti sọ tọ́rọ àkàntà mẹ́nu bá bọ́lọ̀ sí láwọn tí rẹ̀ ní kákànwó pé kákànbí pàkíyèsí kálukú wa ṣe látara bọ́ tó tún wà sí ìgbọ́ lágbọ̀túngbọ́ tó tún máa wà fáà sún náà bí ẹ dákun onímọ̀ tí tèmi báyìí nǹkan báyìí wọ́n mẹ́nu bá tó wọlé ìgbà torí nǹkan ní ilé máa bẹ tó bá sún mú bá wà mẹ́nu bá wọ́n wà rò pé bóyá kò sí nínú ìlànà ọ̀run akàtàrí sàlàyé kápàkíyèsí pàkíyèsí pàkíyèsí ọlọ́pọ̀tà àwọn aláboyọ̀ rọ̀ ṣùgbọ́n àwọn àwọn fámì aṣọ́nà láàrin àìlà ẹ̀sùn